alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah wasalaatu wasalaamu ala rasulillah anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run nabiyina muhammadin wa ala alihi wa asuhabihi wa mawala ona ni òjíṣẹ́ wa muhammad ìkẹ́ ọlọ́run kọba àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn sọ̀rẹ́ lórí dáadáa ẹ máa yá mi nínú ẹ̀sìn wa níta fífi bá mi sọ̀rọ̀ lẹ́ni ona ni al-akhtaa ash-sha'i'a fi as-salah àwọn àṣìṣe tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tá a máa ń ṣe nígbà tá a bá ń kírun lọ́wọ́ common mistakes in sọ́dà amárànà Allahu bí sọ́dà ọlọ́run pa wá lásìkò pé ká kírun wàtárí kò ha wàlúmọ́kùté òfin ha muta'ammidan sawa sẹ́lẹ̀ ni tí ò wá mọ́sálásí tí ò kírun abẹ́ni tí ò gbénu dìde lóbìnrin nínú ilé ẹ̀ ẹni tí ò kírun àtẹni tí ń kí bó ṣe wù tí ń ṣe mistake lérí ọ̀hún tọ́wọ́ á màmá tó sì ní bóun ṣe máa bá tòun lọ́nu wípé torí pé bóun ṣe bá àwọn bàbá tòun ti máa kí inú rẹ̀ oníbàámu pẹ̀lú tọ́wọ́ àánú súnà nàbọ̀ Muhammad òun àtẹni tí ò kírun bákan náà làwọn méjèèjì torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi sallam Anabini ní kamara kàmára ayétumọ́ ní òsọ̀lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ sẹ́rí mi tẹ́mi ń kì í anábì kì í fún wọn àwọn sàábà sẹ́rà anábì bó ṣe kì í àwọn sàábà wa kọ́ọ́lẹ̀ bá anábì ṣe kírun òun náà làwọn ń kà fún yín lérí ètò yìí nítorí tá a bá ti ń sọ pé nǹkan báyìí ẹ ṣe àásọ nínú Quran àbí ká tó bá wà nínú hadith anabi láti sọ ètò yìí ní fíkẹ́ òjẹ̀lì àwọn ẹ̀rí tá a fi sẹ̀sìn nínú Al-Qur'an àti sunna àti àgbọ́yé tó wà lábẹ́ ẹ̀rí náà ẹ̀rí ọ̀rọ̀ tá nábì sọ yìí fíkìbù dẹ̀lílẹ̀ àgbọ́yé ẹ̀rí yẹn ni pé ẹ má kírun bó ṣe wù ẹ̀yìn kọ́lọ̀ lè bá gbàrún yín ẹ kí bẹ́ẹ̀ mi sì kí ni ọ̀pọ̀ wa tá a wá kéwú tá a sì fẹ́ wà lìjánà èyí ò sì lè wà lìjánà láì kírun yóò wà lè fún wa ká lè kéwú ká lè gbìyànjú bá ṣe tẹ̀síwájú nínú àgbóyé ẹ̀sìn wa ká má bàa kírun ṣòfò òmìnira lè àkútọ́ iṣẹ́ àti fìsọ́lá nínú àwọn àṣìṣe tí ń bẹ nínú òrùn wálẹ̀ yorùbá tọ́jẹ́ pé dèrò lẹ́yìn tí n fi bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí mi ò tí ì yí padà òun náà ni azikiru jama'i qabla al kó tó di pé mọ̀ázínù tá ń pè ní làdáni kó tó láìláìlá mu'adhdhin ó sì wá ní Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah àṣìṣe gbáà ni kò sí àkọọ́lẹ̀ fẹ́lẹ̀ nínú ọ̀run ànábìwá Muhammad àwátá ń ṣe kálẹ̀ parẹ́ kálẹ̀ mú wá sópin nínú masalasi wa nínú àwọn àṣìṣe èyí tí ń bẹ nínú ọ̀run wa nílẹ̀ Yorùbá òun náà ni kí mọ̀ázínù tá ń pè ní làdáni kó sì kọ́ ọmọ tán ó sì wá sì kọ́ ọmọ tán yẹn tó ní kọ́dí kọ́ ọmọ ti sọ́lá àti kọ́dí kọ́ ọmọ ti sọ́lá allahu akbar allahu akbar la ilaha illallah bó ṣe wí tán yẹn kí gbogbo àwa jama káwa ní la ilaha illallah wahdahu la sharika lahu ní mọ́sálásí mi àwọn ní la ilaha illallah muhammadu rasulullah الله alaihi wasallam wọ́n wí mi ní masalasi mi náà tó yàtọ̀ sí méjèèjì tí mo sọ yìí ẹ̀yọ́ miami àṣìṣe gbà nínú òun ni tí wọ́n bá ti ṣe kọ́mà tán gbogbo àwọn jẹ̀mọ́ dákẹ́ ẹbẹ̀ lọ mọ́kà ẹbẹ̀ lọ múra nígbà wọn ṣe kọ́mà tán ní aram ní masalasi ànábì ẹ̀yìn gbọ́ tí àwọn jẹ̀mọ́ ń kùn tí wọ́n ń pè láìláìláwà dáwọ́lá ṣẹ́ríkà láwọ́ tí wọ́n ti ti kọ́ màtá àdàkẹ́ ni ìmáàmù nìkan ni wọ́n máa sọ̀rọ̀ ǹjẹ́ ó sì máa sọ ni pé ẹ̀dọ́ déédéé sáwọ́ sọ̀fọ́ fọkàn wọ àtẹ́dìlú ẹ̀dọ́ déédéé ìmáàmù ni wọ́n máa sọ̀rọ̀ àwọn ní sọ̀rọ̀ ẹ má jà pé à ṣe lè lọ́wọ́ kan wàláhì ọ̀rọ̀ ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ níta nàbí ọba ti mú bọnú ẹ̀sìn má má mú bọ́ ẹlòmíràn ni ṣé láìláì ana bɛ o wi bɛ ana bɛ si ɛkiru ɔbɛnze kiru ana bɛ o wawu ɛ ɛndi ana bɛ o ti wi ɔ ma fii mi bao ɛ na ati nɛna sa da sole kanroku o ni kanroku torotima tana kanroku soba anaru biara azim na ɔna kanroku kawani ɛ kawani tɔ sole ka ɛ na ati nɛna ɛ na ati nɛna ɔda gbogbo ɛ lɔ da ameita nabi ɔba tɛ ka laa ka agbọrɔ ka ɛ na ɔ tó wà nínú ọ̀ràn wa òní ká máa kírun bóyá ń dá kíni bóyá jẹ̀má ni o ká wá gbójú sókè ká máa wò òkè ibi tá a fẹ́ fẹ́rí kalẹ̀ sí ibẹ̀ láà máa wò Ànábì ní ma balu aqwami yarfa'una absarahum ila as-sama' fi salatihim Ànábì ní kí ló sàwọn àjọ mi tí wọ́n máa ń gbójú sókè lérí ọ̀run la yantahunna an dhalik kí wọ́n yá lọ lè stop ẹ̀ wọ́n lè dàdú káwọn máa wò kí wọ́n ta ń kírun nínú àwọn àṣìṣe èyí tí ń bẹ nínú ọ̀ràn wa òní ká dáwọ́ lẹ̀ tá a bá ti wà lérí ìdó a máa ń gbé ọwọ́ wa ọ̀tún lérí ọwọ́ wa òsì ni a wá gbé lérí àyà wa àtọkùnrin wa àtọbìnrin wa ká dáwọ́lẹ̀ mistake ńlá ni o kẹ́nìkan mọ́tò ń dáwọ́lẹ̀ mọ́ nínú àwọn àṣìṣe àlẹ́ iltifatu muta'ammada ba'da qira'atil fatiha kí a máa máa ká máa mì sọ́tún àtòsí lẹ́yìn gbàtà bá parí fatiha ghayril maghdubi alayhim wọ́lọ̀ dọ́ọ̀ni ìmọ̀mọ̀ wa ń fi sí apá ọ̀tún ló tún fi sápá òsì ẹlòmí ń dárun kí náà ti ń sìn kí bẹ́ẹ̀ dárọ̀ yìí anábì sí ni ẹ má máa wọ̀tún ẹ má máa wò sí ma tẹ̀ bá ń kírun ìyàwó Aisha olóhùn bíi ànínábì nípa àwọn tí wọ́n máa wọ̀tún wò sí kò sí bó ṣe fi sọ́tún fi sọ́sì tó ní wọ̀tún tó ní wò sí eléyìí àti bá nínú àwọn bàbá wa látijọ́ yìí ààrẹ rí fún un yàwó àyíṣà wa bí anabi pé àwọn tí wọ́n máa ń wọ̀ tó ń wọ́ sílẹ̀ rìn anabi ni ó wọ ẹ̀kìtìlásùn yàtẹ̀lẹ́sọ̀ òṣèṣẹ́tọ́nù mi sọ̀dá tẹ̀lé abdi anabi ni a hmm, o lè jà wọ́n lérí irun ni o lè ọjà wọ́n lérí irun àṣetáàni náà ló lè náà ó tì wọ́n sápọ̀ ọ̀tún ó tì wọ́n sápọ̀ òsì ọ̀dájú wọn kápọ̀ ọ̀tún àtàpọ̀ òsì wọ́n wá wọ̀ tún wọ̀ sí lérí irun anabi ni ládàrún wọn ò ní pé máa anabi ni ẹrú ọlọ́run tó ń kírun yẹn ṣetán fi jà lólè ó ti bà wọn jẹ́ díẹ̀ gbogbo àwa tí ajẹ́lẹ̀ máa mú tó ní wàhálà gbọ́ọ́rọ́ ni tọ́wọ́ fi sọ tún fi sọ sí dákun má mà ṣe mà àwa jẹ̀mọ́ náà káwọn náà lọ́lẹ̀ dá dúró kátàkùn torí ọlọ́ nínú àwọn àṣìṣe tó nínú sọ́lá wa òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa ferí kalẹ̀ síwájú ìmáàmù ìmáàmù àtàwọn alájọ dúró lẹ́yìn Rabbana wa lakal hamd àwa jẹ́ kí ìmáàmù ọ̀fẹ́rí kanlẹ̀ káwọ̀ tó kò lérí ìdúró àwọn sọ̀hábà ni àwọn èkó lérí ìdúró lọ́lẹ̀ ìfẹ́rí kanlẹ̀ ó dìgbà táwọn bá rí pé ànábì ti fẹ́rí kanlẹ̀ gbà tánàbì bá wá fẹ́rí kanlẹ̀ tán làwọn sọ̀sẹ̀ wá kò ní ẹ̀rí ìdúró àwọn náà wà lọ́lẹ̀ ìfẹ́rí kanlẹ̀ lẹ́ni ẹlẹ́mi ti sáwájú ìmáàmù gan ànábì ni wọ́yí dá sájádà ànábì ni tí ìmáàmù bá fẹ́rí kanlẹ̀ fàṣ ní kẹ́yìn náà tó fèrè kanlẹ̀ àyè síwájú ìmáàmù bẹ́ẹ̀ ni àyè bá ìmáàmù ṣe déédéé kéèyàn máa bá ìmáàmù ṣe déédéé ẹjọ́ ń roko papọ̀ ni ẹjọ́ ń dìde papọ̀ ni ẹjọ́ ń fèrè kanlẹ̀ papọ̀ ni mistake ńlá ni lẹ́yìn náà kí ìmáàmù ti kúrò ní roko kéèyàn wá pẹ́ẹ́ kó ti wá pẹ́pẹ́ tàṣẹ́jù léyìí tó jẹ́ pé kankan kọ́dà kọ́ bá ìmáàmù lórí ìdúró tí mọ́mọ́ ti wá dìde kó ti máa kà fàtí àlọ́ kí wọ́n sì wà nù sùjúdù àbí kí mọ́mọ́ ti sálámà kọ́ wá pẹ́ kí wọ́n tó wá sálámà bí mọ́mọ́ bá ṣe ń ṣe tiẹ̀ tán làwa náà máa ṣe tiwa tó bá ti ń pẹ́ jù pé àwọn afáà ní mistake ńlá ni à ń yapa ìmáàmù anábì ní jọ ayílẹ̀ ìmáàmù lè ó tẹ́ mọ́ bí anábì ní àfi ìmáàmù àfi ṣe aṣíwájú ń tẹ́ máa kọ́ sí rẹ̀ fẹ́ ìdá kábára fà kábìrù tọ́ba ti Allahu Akbar ẹ̀yin náà ṣe Allahu Akbar tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àwọn mistake tó wà nínú sàláwà nílẹ̀ Yorùbá kí bu àbàbà imam wà wà fáfá àwọn tó ń kẹnu tó ń ṣáájú fáwọn èèyàn kádàkùn tó tọ̀ lọ́wọ́ bá ká máa dìímọ̀ nínú àwọn mistake tó wà ń bẹ òní ká dúró lérí àrùn ká wá ya ẹsẹ̀ wa kó wá tàlàǹgà kẹsẹ̀ náà wá yà kó wá pọ̀ rẹpẹtẹ àbí ká lẹ́sẹ̀ pọ̀ lérí ìdúró méjèèjì mistake ọ̀ọ́yà díẹ̀ tó sọ mọ́ra wọn kò ní fẹ̀ púpọ̀ ò sì ní lẹ ẹsẹ̀ rẹ̀ mọ́ra wọn. nínú àwọn mistake tó ń ṣe nínú sọ́dá òun náà ni ìsìbáàdù rọ́jìlì fi sọ́dá kí ṣòkòtò ọkùnrin kọ́ máa kọjá kókó ẹsẹ̀ rẹ̀ kọ́ máa wá kírun pẹ̀lú ẹ̀ sẹ́gun pé bá àṣírí sọ́lá tẹ́lẹ̀ èèwọ̀ ni kí ṣòkòtò ọkùnrin kọ́ kọjá kókó ẹsẹ̀ anábì ni máa asfala mẹ́nà lẹ́ka àbẹ́yìn mẹ́nà lè ìzáàrí fáfin náà anábì ni gbogbo ọkùnrin tí ṣòkòtò rẹ̀ tó bá kọjá àkókò ẹsẹ̀ àbí jàlábíà àtọwọ̀ àbálẹ̀ kíńbà tọwọ̀ àbágbádá rẹ̀ tó bá kọjá àkókò ẹsẹ̀ sísàlẹ̀ tó sì máa mà tó sì mà bẹ́ẹ̀ ipe ọ̀dà tọ́wọ́ ṣe anábì lọ́lọ́wọ́ fi jóná kó tó sọ sálì jẹ́nà tí ọba jẹ́ lẹ́bọ̀ ẹnìkan wá kírun ọjọ́ kan ṣòkòtò rẹ̀ wá kọjá àkókò ẹsẹ̀ aṣọ rẹ̀ ń gbálẹ̀ anábì ní kó lè tún rẹ̀ kí nítorí pé ládàárọ̀ rẹ̀ ti dùkú gan ládàárọ̀ rẹ̀ ti dínkù gan ká máa wẹ̀sẹ̀ wa àwọn tá a jọkùnrin aṣọ tá a wọ àti ṣòkòtò wa kó má kọjá àkókò ẹsẹ̀ wa kó má kọjá àkókò ẹsẹ̀ yìí nínú àwọn àṣìṣe nínú ọ̀run nínú àwọn àṣìṣe wa nínú ọ̀run lábàlá táwọn obìnrin òun náà ni kí obìnrin kó máa kírun kó máa wọ khimar tí ó sì wá fẹ̀ tí ò ní hawa tí ó sì wá kalẹ̀ tí ó bọ ẹsẹ̀ wa anábìnrin la yaqbalu Allah anábìnrin lọ́wọ́ ní gbà ó salata ha'idin illa bi khimar irun ẹni ọba ti bàlágà lóbìnrin ọlọ́run ní gbanú rẹ̀ àfi pé ó lo ó bọ́ra tọ́jú nìkan ní yọ̀ọ̀yọ̀ aṣọ náà yọ̀ọ́ dáadáa yóò sì wá bu ẹsẹ̀ rẹ̀ ojú rẹ̀ nìkan láà máa rí àti ọwọ́ rẹ̀ dé kókó ọwọ́ ẹ̀yin obìnrin tẹ́ ń fi jíǹsì kírun short nika nìkan ń bẹ ńlẹ̀ wà ńlẹ̀ nìkan yóò máa kírun pẹ̀lú amles pẹ̀lú aṣọ tí ó bapá ẹ má kírun ṣòfò bàbá àwọn fowó kírun ọ̀ tẹ̀lé òfin ẹ̀rùn anábìíní sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tí ó jẹ́ àṣìṣe nínú ọ̀ràn wa òun náà ni ká fẹ́rí kalẹ̀ ká fẹ́rí kalẹ̀ ká wá mú pọ̀nlọ apá wa ká fi lélẹ̀ nígbà tí ajá bá sùn ó gbé ọwọ́ rẹ̀ ganga tó jẹ́ pé ò ní fi pọ̀nlọ apá rẹ̀ lélẹ̀ ò sì ní papá mára kó pa apá rẹ̀ mára ó yà díẹ̀ ò sì ní jẹ́ kí ikùn rẹ̀ àti ẹ̀ o sì ní jẹ́ kí ikùn rẹ̀ ó lé itan rẹ̀ ikùn rẹ̀ àti itan rẹ̀ kò ní lẹ́pọ̀ ó fún gáàpù ó fún ní àyè díẹ̀ eléyìí ni ọba sunna nínú àwọn àṣìṣe tó wà lé irun ó ní kí wọ́n ti gbẹ̀rún dúró káwa tí a fẹ́ bá ìmáàmù lérí sọ̀dá àbí lérí rọ̀kọ́ ká máa wá sa eré bọ́ pàpàpàpàpà eré tàn sáàbọ̀ ni kò nítumọ̀ ẹni bá ń sáré tó lòun fẹ́ báraka nínú àgbóyè ẹ̀sìn wa yìí olódò lápè aláìmọ̀kánì anábìnrin ìdá sẹ̀mí ìtumọ̀ ìkọ́ọ̀mà anábìnrin tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá sì kọ́ọ̀mà fọ́nṣú ẹ máa lọ wa alaykum as-sakina wal waqar ẹ máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa rìn nọ́mà ẹ máa sáré ẹ máa ṣe gírígírí wala tusri'u anábì ni ẹ má sáré fama adraktum fasallu èyí tẹ́ bá bá ẹ bá wọn kì wa ma fatakum fakun faqdu èyí tó bá sì bọ́ máa ń lọ́wọ́ ẹ kì í tí ìmọ̀ bá sálámà ìwọ ni gìrìgìrì tó máa wá mí ní rúkú wọ́n máa wá mí eléyìí náà wá ṣẹṣẹ ni na máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà nínú àwọn àṣẹṣe oní ká máa pàtọ́ má di ká máa pàgbẹ́ mára léyìí tó jẹ́ pé kò ní jáde páyọ̀ ọlọ́run lérìn torí pé ìtọ̀ fẹ́ bọ́ ìgbẹ́ náà fẹ́ bọ́ ìrànmáyá ni lọ́lẹ̀ tọ́lẹ̀ yàgbẹ́ kọ́dà bọ̀ bá jẹ̀mọ́ ọ̀lẹ́sẹ̀ tọ́lọ́ làwọn ti mọ̀ pé ti ń bọ̀ ní tí ò sì dá padà ní. ṣe òun náà ní ká fi fóònù wálẹ̀ láì pa nígbà tá a fẹ́ kàn táwa náà sì mọ̀ pé anytime ni wọ́n lè pè wá ìrànmáyá mi eléyìí ń dá wa láàrẹ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí tí ń sì ń bà wọn jẹ kọ́dà bọ́jẹ́ kùránù lọ́ba gbé síbẹ̀ tọ́ba ẹni dún táǹkà iná àtẹná lọ́wọ́ tí fóònù rẹ̀ ń ka tàbáraka wàláyà ń sẹlọ̀ nítorí pé nítorí ń sè yẹn yóò ba ìrun ìmáàmù àtàwọn jàmáà jẹ kátó wá pé orin kátó wá pé orin kọrin ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá láà ká máa pa fóònù wa tí fóònù bá wá dún léyìí tó jẹ́ pé a ti gbàgbé láti pa á máa pa á tẹ́lẹ̀ àwa gbàgbé àṣetánì gbà wá tó bá ti wá dún ọkọ̀ ọba pọ̀ lẹ́ẹ̀kejì ọkọ̀ ọba pọ̀ àwọn tó bá lẹ́ẹ̀kẹta kúkú jáde oyé kò nínú kọ kò sì jọyìn jẹ̀má padà nítorí pé tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí pè ọ́ wọ́n náà ò ní mọ̀gbà tí ọmọ lérí rùn ó tún máa bá gbogbo àwọn tá a jẹ́ àfa àtàwọn jàmá ìmáàmù mi rẹ̀ lóhùn ní yí padà o má dàá lóhùn tiẹ̀ o ìwọ lọlẹ̀ wá súnà níta nábì yín ṣe ni kò máa ṣe kó fòun lẹ̀ tó bá lóhùn ní gbọ́ lè tá à ń bẹ̀lẹ̀ fún kọ́ lọ́mọ́sá bá yí òun náà padà tába ti sálámà tán àṣìṣe yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí à ń sálámà tán sápọ̀ tún sápọ̀ sí báyìí ẹ máa wá gbọ́ oríṣiríṣi àdúrà tá a máa ń ṣe lẹ́yìn irun síkìrì tá a máa ṣe lẹ́yìn ọ̀run anábì ti kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn máa ń wí òní ìbámu pẹ̀lú súnà tó bá ti sálámà tán sápọ̀ tán sápọ̀ sí báyìí ẹgbọ́n mọ́sálásí mi tọ́mọ ní subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wàláhì anábì wí bẹ́ẹ̀ mọ́sálásí mi wà ní bisimilayi nineteen bisimilayi rahman rahim bisimilayi rahman rahim bisimilayi rahman rahim wọ́n wá anabi ní sọ́lù kàmárà ètò mọ́ni òsọ́lì ẹ kírun gẹ́lẹ́ bí mẹ́sẹ̀kì síkìrì ẹ̀yìn irun ara àrùn ni tọ́ba ti wá kírun bá anabi sí ni ó kírun ẹ̀yìn àdúrà tó ṣe síkìrì tó ṣe lẹ́yìn gbàtọ́ba sálámà bá anabi sí sínú ló ṣe kó lè bá mẹ́rùn àwọn mẹ́wàá láàrọ̀ orin ni wọ́n máa ń kọ́ ní yorùbá yàrá ìláyé yàrá ọba lẹ́yìn sálámà ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀ ẹlẹ́mìíràn ni látàǹsà náà látàǹsà náà látàǹsà lẹ́yìn ìwọ́n gbẹ́rù ẹ̀ ńgbà tó lọ mọ́ká ibo kírun lára mọ́ kírun mọ́sáàsà nábí wọ́gbọ́n tí sí wọ́n gbọ́kọ̀ kúbọ̀ ẹ̀já padà sínú sọ́nà kọjọ́ tó lọ ẹ̀sìn ọ̀yàtọ̀ ẹ̀sìn mọ́ká náà lẹ̀sìn nàìjíríà kò sí yàtọ̀ ńbẹ ẹ̀yin lẹ̀ kíw ẹ̀yin lẹ̀ gbọ́dọ̀ sáwọn àfa lẹ́nu èyí tó wà ní sọ́nà ní pẹ́ta sálámà kan gbàrà اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء والحسن لا إله إلا الله مخلصين له الدين ولو قرئ الكافرون أو أن سبحان الله 33 والحمد لله 33 والله أكبر 33 أو في لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أيوة كان وفي كون يواجه قوم لأنه هو كل والله أحد أيوة كان kúlẹ̀ àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pálákì ẹ̀yọ̀ kan kúlẹ̀ àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ bìndáàs ẹ̀yọ̀ kan lẹ́yìn náà ọwọ́ ka ayatul kursi Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ọkà dẹ́lẹ̀ lẹ́yìn náà lọ́sẹ̀ wàá sàdúrà tọ́ba wá wù ọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnu wọn bá ta orí ọlọ́dún sáǹfààní fún wa ká lè tú bá kú gbogbo mistakes wa àti yíká mẹ́nubà àti yíká mẹ́nubà tá a bá ti ń gbọ́ pọ́n lànà bí òṣèré báyìí ẹ̀já máa yí padà ọjọ́ ń lọ ẹ̀já máa yí padà wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.